ní wòlíì míì tó ti ríran prophet of doom prophet of doom ní ẹ̀yìn ríran gidi láyé yín ríran sára amẹ́ríkà. aṣọ àgbà fẹ́lẹ́ lóòótọ́ ilẹ̀ ẹlẹ̀ wọ́n sì máa tẹ̀ ẹ́ sí. àwa ò ní tẹ̀sọ àgbà mọ́lẹ̀ láṣẹ ìdùmàrè. wọ́n ní wòlíì míì tó ti ríran nǹkan ṣe yín. wọ́n ìmọ̀ ríran ṣe mí ìran rádaràda lẹ̀ ń rí èmi kọ́ lẹ̀ ń ríran sí. ẹ lọ́nà ẹ ríran sí mi ńgbà wà ní oko sagba tí mo forí ro di ẹ̀yìn káàkiri ẹ ríran rí mi ńgbà mo ń láti sẹkítírìàtì lọ sápẹtẹ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ kẹ́ ẹ ríran sáwọn káyé àwọn kọ́dọ̀ àwọn èèyàn tọ́lọ́run ti fi hàn nú ayé lẹ́ẹ̀ ríran sí prophet of doom ẹ ríran sí ọmọ ọlọ́mọ kan tí tí ń tẹ̀sẹ̀ ń darí ẹ̀ bọ̀ tí nǹkan kékeré kan ṣẹlẹ̀ ẹ ti capitalize ẹ̀ lẹ́ẹ̀ sọ fún pé wọ́n bàjá o wọ́n ṣe kinní kan o ṣé òní wọ́n ti ń bá wa jà ni àbá wa là ń bá wa là ń ṣẹ́gun ìjà tí wọ́n ń bá wa jà ìbọ́lọ̀ ní ń bá wa ṣẹ́gun nígbà yẹn pẹ́ni tó bá dojú ìjà kọ wá dojú ìjà kọ lọ́hùn tẹ́ḿpìlì ọlọ́run là wà tẹ́ḿpìlì rẹ̀ là wà àhànàrà wa ń ṣẹ́ ẹ̀ ẹ̀ mọ̀mọ́ ríran sáwa mọ́ ṣẹ́gbọ́ àwọn tẹ́jọ́ múlẹ̀ fúnra yín ẹ̀ẹ́jọ́ máa múlẹ̀ ẹ fà wálẹ̀ ẹ dáadáa ò sí ọlọ́run ló ràn wá ní tá à ń ṣe àṣírí ọlọ́run kì í tú mm. àwa ò gba nǹkan kan bí kankan jọ̀wọ́ ọlọ́run lọ etí ayé mọ̀ wá mọ̀ làwa ń ṣe gbogbo tẹ́ ẹ sọ̀hún tó bá wọ ọlọ́run ká ṣe ẹgbẹgbẹ̀rún èèyàn ò lè dá wa dúró tó bá ṣe pé ọlọ́run fẹ́ ká débẹ̀ ó fẹ́ ká ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run bá ní àmọ́ sí ẹgbẹgbẹ̀rún èèyàn ò lè gbé wa débẹ̀ a sì ní kúrò lójú òpó tá à ń tọ̀ láyé gbogbo tọ́lọ́run bá lọ́kàn nínú ayé wa láàmọ̀ sí wàláì ìtọ́ bá ní ọkàn wà láì àní ṣe tọ́lá àwọn industriari mọ́ lọ́n lọ àìsí sáré kọjá tọ́lọ̀ ń bá ní a ṣe èyí tá à ń ṣe lọ́wọ́ yìí náà tó kàn tọ́lọ̀ ní a ṣe nù tó bá dọ̀la tó ní a tún ṣe nǹkan míì ń àtúmọ̀ ṣe àmọ̀pọ̀ lọ́run kò ní bí a ṣe ń tí ọ̀dà a sì ní ṣe tí ọ̀dà gbogbo tí ń jayé lójú yẹn ò jà wá lójú gbogbo tẹ ẹrù ká lè máa lé nínú ayé wàláhì àní lè wàláhì àní lè àwọn máa lé ká bọ́ba tó ní wá ń lé a sì máa lé ká máa lukùn ọlọ́run a sì máa lé ká máa kọsẹ̀ èèyàn lè gbà wá gbọ́ èèyàn lè má gbà wá gbọ́ táàrin àwa àtọ́lọ́run bá ti da ọkàn wa balẹ̀ àìsàngẹ́lì o àwa náà láṣìṣe tá à ń ṣe o a lè kọsẹ̀ ń bì kan o ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà tá a bá tiẹ̀ ṣe àìrò ọlọ́run sì ń bà wá mọ̀ pé ọlọ́run gbè a sì ń sá fún mọ́ṣe rẹ̀ rárá ìyẹn ń mórogún pẹ̀lú ọlọ́run ṣé ẹ ti gbọ́ ẹ ṣeun o ẹ ṣé o.

tẹ́ jẹ́ congregation tẹ́ jọ ń lọ bìkan náà tẹ́ ń jọ́sìn lẹ́yìn ẹ̀ ẹ kìlọ̀ fún wọn o ẹ kìlọ̀ fún o tọ́ ọ bá ríran sí mi orí yọmí òkìkí ọmọ amúsà bọ́lọ̀ ń bá ran sí mi wọn èyí jíṣẹ́ tọ́lọ́run rán yàn sírú tèmi lórí social media ó tó gẹ́ next time ń dárúkọ rẹ ń sì wá bọ̀ ọjà ń mọ̀ bọ̀ ọjà ni ń bọ̀ ọjà tí gbogbo àṣírí rán dandan ẹ̀rẹ́ wà á tú tí gbogbo ayé òrìràn rẹ̀ tọ́lọ́run bá ran sí mi láì pé ọlọ́run lọ́rùn sí mi o you don't deliver message on social media you come to me you send for me you don't deliver message to Oriyomi Amzat on social media doesn't make any sense. àwòrán pọ̀ mo ní wòlíì lọ́rẹ̀ẹ́ mo ní wọn nínú ìjọ mo ní wọn púpọ̀ nínú kírísítẹ́nì mo ní tẹ̀lẹ́ mo ní kérúbù and Seraphu. mo ní CAC mo ní methodist mo ní anglican mo ní catholic mo ní fada if you care to know ìranù ló ń ṣe òṣì èyí tó túnú sẹ̀sẹ̀ ríran sí mi òṣì oríran sí amẹ́ríkà oríran sí kinní kan wá mú mi mọ̀ táwọn sórí yọ lórí social media àwọn tó ń mọ tẹ́ máa ń tẹ́ máa ń kó jẹ tí wọ́n fún yín nìkan ẹ̀rọ adún lórí ẹ̀ o leave this man alone I, am not your type I'm, I'm not I'm not for you you are not for me let me be ẹ jẹ́ n fèsì àwọn tọ́lọ́run rán mi sí òun ríran lórí social media ló ti wá ń jíṣẹ́ ìránfẹ́ mi o lè rán yàn wá tí n bá dé o lè wá nọ́mbà mi kan kó tẹ́ẹ̀sì mi o lè ní tí n bá dé kí wọ́n sọ fún mi kí n wá dọ̀rẹ́ ò lè wá bá mi ò tún lè rán èèyàn sí mi wọ́n á jíṣẹ́ fún mi lórí social media ọlọ́run kọ́ ló rán ẹṣẹ́ ìwọ ló rán ra rẹ̀ má sì gbàgbé pé ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jíṣẹ́ ègbé ni fún ẹni tí a kò fi rán torí social media is not a medium láti deliver àṣẹ tọ́lọ́run rán sí ẹ thank you ẹ káalẹ́ madam ẹ káàbọ̀ sórí ètò alábàárò. ẹ káalẹ́ sà. ẹ má ẹ má dárúkọ yín. ok sà. ẹ já sọ alábàárò ara wa ó yà o. mo fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà ṣalábàárò mi ó ṣẹlẹ̀ yìí pé ó ṣẹlẹ̀ yìí pé àwa mẹ́rin ni mọ́mísí mi bí so gbogbo àwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò sí kankan tí ó láṣeyọrí bẹ̀rẹ̀ látòrí èmi tí mo jákọ̀ bí sixteen years rèé tí mo fi ṣe single mother èmi nìkan ni kò sẹ́nì kankan àfọlọ́hún gbogbo iṣẹ́ tí n bá dáwọ́lé kò sí àṣeyọrí kankan in fact gbèsè ni mò ń jẹ gbèsè lọ́tún gbèsè la fi ń jẹun ó débi pé wọ́n ti ẹ̀ ta gbèsè fún mi mọ́ ẹ̀mí yẹn wà mọ́ sọ fún mi pé lọ́ọ́kú lọ́ọ́kú gbé nǹkan jẹ tí má ti ń rìn lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n á kó sẹ́nu tírélà tàbí tí má ti rí bíi life wire um, electric wire wọ́n á ní kí n dì í mú ẹ̀mí yẹn ó ṣàmà tì mí ṣá ọlọ́mọdé ń bógun lọ ni o ẹjọ́ ẹ mi o tó bá tún wá dùn ún àníkẹ́ lọ kú. bẹ́ẹ̀ ni sà ẹ̀mí yẹn ó mọ̀ sọ fún mi àníkẹ́ lọ dì mọ́ life wire. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n lè ti sọ fún mi rí pé wọ́n ti gbẹ́ kòtò kú de ọ̀tá mi mo gbìyànjú gbìyànjú gbogbo ẹ̀ náà pàbó ló já sí kò sí àṣeyọrí kan kò sí kankan tí mo dáwọ́lé tí mo láṣeyọrí in fact tó bá di òru bí ọwọ́ aago kan mo máa ń ní partial stroke di àṣùbà ní kíní àá tó fi mí sílẹ̀ ẹsẹ̀ yẹn á wá wúwo ẹsẹ̀ méjèèjì ni o á wá wúwo tí mo bá fọwọ́ kàn á wá tutù bíi ice block tó máa fi dé pé Allahu Akbar ní kíyàn ó ṣe òfin mi sílẹ̀ bó ṣe máa ṣe mí ní gbèsè ni mò ń jẹ káàkiri. ẹdun gbèsè tẹ́ ẹ̀ jẹ́ ṣé kìí ṣe pé kọjá ìyára yín nípa tẹ̀ ṣe mọ̀ bí. wọ́n ti lo mọ̀ sí nǹkan tí wọ́n sọ fún mi ni pé wọ́n ti lo mọ́mísì mi pé àtòrí mọ́mísì mi torí mọ́mísì mi jẹ́ àkọ́bí so èmi náà dẹ̀ jẹ́ àkọ́bí mọ́mísì mi so kinní yẹn yóò mọ lọ from one generation to another bí wọ́n ṣe sọ fún mi ni ẹ gbà mí ẹ ṣàánú mi o kinní ẹ ti ń ran àwọn ọmọ mi báyìí ẹ dákun ẹ gbà mí o. ṣé ẹ mọ̀ pé ẹ gbọ́ màá ẹ jẹ́ ká kọ́ ti gbèsè yẹn ná téèyàn bá ń ṣe business tó ń make profit ten thousand tó sì ná ó make profit ten thousand lóṣù ó dẹ̀ ná twenty thousand àbí fifty thousand lóṣù tó parí yóò jẹ gbèsè o ṣé kìí ṣe irú bẹ́ẹ̀. kìí ṣe irú bẹ́ẹ̀ aláàjì kò sí iṣẹ́ tí mo ṣe tí mi jẹ gbèsè ń di rẹ̀ kò sọ́dà tí mo tà kódà bí máa kówó sí mi lọ́wọ́ owó yẹn máa bàjẹ́ ó máa di gbèsè sí mi lọ́rùn ni kí n tiẹ̀ ṣe mistake gba owó kan sọ́wọ́ ó máa di gbèsè sí mi lọ́rùn ni bó ṣe ń ṣẹlẹ̀ sí mi nìyẹn. Hmm. ẹ tẹ́ ni ọdún mélòó wà. forty three years báyìí ninety Mama, màmá yín kọ́. màmá mi ṣì wà láyé àwọn náà hmm. wọn ò gbádùn ayé wọn. Hmm, hmm, àwọn ọmọ yín kọ́. wọ́n bẹ̀ méjì. ṣé wọn ò mọ mọ la pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń go ten go to yìí. Ah, wọ́n mọ̀ o wọ́n mọ̀ gidi gan ni in fact o owó ọ̀sì torí àwọn ọmọ yẹn àti ẹ̀mí tó ń sọ fún mi kí n máa kí n lọ kú yẹn ẹ̀rù ń bà mí ọlọ́mọdé ń kúkú òjijì lò fún mi. madam àwa yìí ti dúró létí odò rí tẹ̀mí yẹn ní abẹ́ẹ̀bẹ̀ tá a mọ̀ tá a wá létí odò tá a kàn kó ń lé tá a gbọ́ sétí odò tẹ̀mí ní abẹ́ẹ̀bẹ̀. màá bá yín sọ̀rọ̀ one on one tí a bá parí bóyá lọ́la ṣá. màá ní kọ́ ọmọ kan initiate call kí n bá yín sọ̀rọ̀. láyé light eyes light eyes ti máa ń ná ondundu eh, eh, sí òjì máa ń ondundu sójì ondundu sí eh, mọ́kọ́lá lọ́lá sango. ah báyìí bá wà ìníjókòó wájú ìníjókòó lẹ́yìn ibi ẹ̀gbẹ́ engine tí kọ̀ǹdọ́tọ̀ eh, mọ́ jókòó sí un láàjọ jókòó tá a là tán bọ́ra wa tí mọ́tò bá wá ń lọ ẹ rí i pé mọ́tò wọn ti kọ́kọ́ máa lọ kí kọ̀ǹdọ́tọ̀ tó tilẹ̀kùn ẹ tó bá wọ láìta ìsìn ẹ rí yóò wá èmi máa wo títì báyìí yóò wá dàbí kí n bẹ́ẹ̀lẹ̀ láti inú mọ́tò ẹ̀mí wọn mọ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mórí lọlẹ̀ <laughs> ẹ pẹ́ bọ̀nú ẹ̀. àmì ọ̀la ẹni tí ọba borí ogun ló lè ròyìn ogun ogun wà láyé o ó gba àwọn tẹ́ ẹ fọlá àwọn tọrọ lójú títì táyé wọn ti dáa tán o bẹ́ẹ̀ bá sàtì fọlá àwọn tọrọ ẹ máa yọ ogun bẹ̀ kú o ogun wà láyé o táyé sì ń wo aṣọ bò ń tọ́ lágbára ni. madame dìde ìjẹ̀bú ṣèjẹ̀bú wà ń bẹ̀. ó di méjì ó di méjì ó di méjì ó méjì ó méjì kátó lórí ẹlẹ́ẹ̀kẹta kátó lórí ẹlẹ́ẹ̀kẹta mi ò mọ bí mo ṣe fẹ́ ṣe o I have to say this. Èmi e, e, e, ò bínú o. Tí mo bá fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan, ẹ rí i pé tí ò bá jẹ́ pé mo fẹ́ respond gan bẹ́ẹ̀ yẹn gan. Ìgbà míì tọ́rọ̀ bá ti tí mo bá ti ń wọnú ọ̀rọ̀ lọ, mo máa ń dijú, ojú mi máa ń change. Mi ò bínú o, tí mo sọ lẹ́ẹ̀kan mi ò bínú o. Mo analyse ẹ̀ ni o. Ẹ̀yin olólùfẹ́ mi, tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi gan, tẹ́ẹ̀kì fẹ́ kí n fèsì ẹlòmíì ò ti máa text báyìí pé Oríyọmí you don't need it bàbá ẹ̀ nídìí ẹ̀ bàbá ẹ̀ ṣe kíní kankan kan nọmba wà ní pọ́nmọ́ kékeré ni mí bóyá mi ò gbọ́n tó béèyàn ṣe máa ń swallow ẹ̀ ni ìgbà respond sì ń gbà mí ò mí pé èèyàn ń bínú èèyàn lè bínú but tonight mi ò bínú jẹ́ n wá fi kó ẹlẹ́kọ̀ọ́ alábàárò mi la wà kí n tó lọ bẹ̀yẹ ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ wa tẹ́ ẹ mọ̀ pé ká má dáhùn yẹn tí wọ́n bá sọ nǹkan pa wa ẹ̀yin náà máa gbàgbọ́ gbà míì ẹ sáré mọ bẹ́ẹ̀ ṣe ń sẹ́ǹdì ẹ̀ sí wa ẹlòmíràn mọ kọ́mẹ̀ntì ẹ ní àní rí kọ́mẹ̀ntì yín púpọ̀ lórí ẹ̀ tí kọ́mẹ̀ntì yín ó fi jọ kó yé wọn pé sọkúsọ ni wọ́n ń sọ ẹ sì ní a máa sọ̀rọ̀ tí ẹ̀yin gan gbàgbọ́ ni ẹni a máa ni àbí ẹ sì tún máa bi wá pé èèyàn kan sọ báyìí wọ́n sọ báyìí bóò ni bóò ni ṣé ẹ gbàgbọ́ lẹ̀ ń bi wá bá wọn tí ẹ bá ti nígbàgbọ́ nínú wa dé lẹ́vù kan tẹ́ ẹ ti mọ tá a lè ṣe tí wọ́n bá gbé nǹkan kan wá ẹ̀yin gan lẹ́kọ̀ọ́kọ́ dànù tẹ́yìn bá ti dànù àwa ò ní ìdí láti come out láti sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n ìgbà tí wọ́n bá gbélé ìwá tí wọ́n parọ́ ẹ̀ mọ́ wa tá a dákẹ́ tó tún gbélé wa tá a dákẹ́ tó sì jẹ́ ní adákẹ́ ìgan kì í ṣe pé ẹ kó àwọn ọ̀rọ̀ yẹn dànù ó nítumọ̀ lọ́dọ̀ yín rárá nígbà míì èèyàn láti máa spell it out kì í ṣe pé èèyàn fi ń bínú ṣùgbọ́n sí eré táwọn ṣe tí wọ́n fi parọ́ mọ́ wa yẹn ó wà lórí afẹ́fẹ́ kò ní kú ńbẹ̀ social media bàjẹ́ tó bá di déédéé àkókò ìlọ́dún tí ń bọ̀ ó tún ń gbé e bọ̀ tó bá gbé e wá wọn àmọ́ pé ah, kí ni response ẹ̀ inú yín náà lọ́mọ sọ pé kò sẹ́ni ọ̀sọ̀rọ̀ kò sẹ́ni ọ̀sọ̀rọ̀ so ìdí tá a fi máa sọ àwọn ọ̀rọ̀ kan nu ṣé wàá rí ti oní àríran yìí ìdí tó jẹ́ kí n sọ ni pé kì í ṣe tíjọ́ ní o ìmí ìtún ní o ẹ̀kọ́ tí mo fẹ́ kí wọ̀ gan tó ń gbọ́ mi lálẹ́ ẹ̀kọ́ ń bẹ ẹ̀kọ́ tó lágbára ni o yàtọ̀ sí pé èèyàn kan ríran sí ọ tí anybody bá wá bá ẹ tó bá ti sọ ìran tó fẹ́ má jù ú lọ o o gbọ́ ibi tí ti ń sọ̀rọ̀ ni kó o ti sọ ohun tó o fẹ́ o ọ̀pọ̀lọpọ̀ pera wọn wòlíì lónìí tí wọ́n ń wò kì í ṣe wòlíì náà ń wò wọ́n mọ tí wọ́n ń wò wọ́n mọ tán sí wò ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé àwọn ríran lónìí ó ní tí wọ́n tọ́lá o ó ní tó wà lábẹ́ aṣọ wọn o níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn ó ní tí wọ́n daṣọ bò bí olúgbò nǹkan kan àfọ̀ṣẹ́ mọ̀ yẹun tí wọ́n bá ti sọ tètè dá padà tí wọ́n bá ti sọ ohun táwọn fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ ìwọ náà sọ ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ síra rẹ kó padà sí wọn lẹ́nu ó mọ̀ mọ́ pé ǹbá sì sọ̀rọ̀ ńgbà báyìí o torí àwọn wòlíì kan wà tí wọn a máa jíṣẹ́ ọ̀rọ̀ táráàlú ń sọ speculations wọn a máa padà fọ́ọ̀mù ẹ̀ tí wọ́n fi sọ́ di ìran àwọn kan nu àwọn kan wà wọ́n wíṣẹ́ bad inú ti ń bí wọn wọ́n ti wọ́n fẹ́ wọ́n fẹ́ aburú sí ẹ pàdé tán tí wọ́n bá fẹ́ aburú yẹn kó ṣẹlẹ̀ wọ́n sọ bí ìran tán bá ti wá sọ bí ìran yẹn wọ́n wá máa sáré kí n táwọn sọ sí ẹ kó ṣẹ kí ayé ó lè gbà wọ́n ní wòlíì tí máa ń ríran sọ ara rẹ o tó o bá ti lọ bá wòlíì àbí wòlíì wá bá ọ wá jíṣẹ́ fún ẹ tó bá ti sọ ohun tó o fẹ́ kó ṣẹlẹ̀ sínú ayé ẹ tó bá ti sọ sínú ayé ẹ dá a padà lójú ẹsẹ̀ pé tiẹ̀ kọ́ o ò rí wòlíì fi o sọ pé kì í ṣe tiẹ̀ tó o bá tiẹ̀ wá lọ ọmọ ṣi tẹ́tọ̀ọ́ má jẹ́ kó gbé e lọ bẹ́ẹ̀ wọ́n ti fi bẹ́ẹ̀ dá ogun sí ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́ kí olúgbóhùn rẹ̀ tí ń gbọ́ aburú tó sọ sí ọ yẹn jẹ́ kí tí olúgbóhùn rẹ̀ náà là ó rí pé rere ló sọ síra rẹ̀ ẹ má sọ wòlíì dọlọ́run ẹ bọ̀wọ̀ fún wọn ṣùgbọ́n èèyàn ni wọ́n ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ríran ìsọdilẹ̀ẹ́lẹ̀ tó bá ríran ikú òjijì tó bá ríran àdánwò tó bá ríran ìjábọ́ sí èmi Oríyọmí ọmọ Àmúsà ìran burúkú náà kó lọ ṣẹ nínú ìran rẹ̀ dá a padà fẹ́ni tó bá ríran ibi sí ẹ kì í ṣe pa à ń bínú alábàárò mi lè tó yín ẹ dẹ̀ má gbàgbé pé ìjìnlẹ̀ ètò ni ó yàtọ̀ sí ètò ìjìnlẹ̀ ètò ìjìnlẹ̀ ètò ìjìnlẹ̀ ètò tó ní connections pẹ̀lú ènìyàn àti àlìjànú ìjìnlẹ̀ ètò tó ní connections pẹ̀lú ayé àti ọ̀run ìjìnlẹ̀ ètò tó ní connections pẹ̀lú ìṣẹ̀dá ó ní alábàárò mi. ọmọ nàìjíríà ṣe alábàárò mi mọ̀jẹ̀mú òfìsẹ́ ló gbà òfìsẹ́ tọmọ òfìsẹ́ kó dópin láyé mi lájọ́ orí ọmí àtàwọn òfìsẹ́ yín ayé òní fọmọ sáyín lọ́gbẹ́ o àwa mẹ́ta ni màmá yìí bí sílé ọkọ̀ àárọ̀ abúlé wọn bí mi sí láti bí ọmọ ọdún méje ni màálùú ti máa lé mi láti ojú oorun mi ò ní lè sọ fún màmá torí kí màmá máa bú mi pé tẹ bá dáa fún yín màmá yín lẹ́ọ̀kọ́ tọ́jú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ṣe òní wọn máa jẹ́ kí n ṣe ńgbà yẹn mo ní lè sọ àwọn àlá yẹn fún wọn so nígbà tó tún pẹ́ tó di pé àtọ́jú ayé náà líle ni màálù nígbà tó wá yá mo kàwé mi ò rí ìwé ká lórí pé ninety five mo lọ kọ́ṣẹ́ ìgbà tí mo lọ kọ́ṣẹ́ mo lò bí ọdún mẹ́sàn-án bẹ́ẹ̀ mi ò rí ẹni tó jẹ́ bàbá mi ó di ninety eight wọ́n á gba màmá màmá mi wá kú wọ́n á ní kí n lọ kí n náà kí n lọ síbi ìsìnkú wọn mo délé ìpèníjà kan wáyé fún ẹni tó jẹ́ bàbá mi torí pé ogun tí ń ja bàbá mi náà wọ́n fi ń ja èmi náà ìgbà tí mo dé ilé mi ò rí bàbá mi ìbínú bànújẹ́ ní ọjọ́ òkú yẹn fún mi níbo ni bàbá yín wà tẹ́ ẹ̀ fi rí wọn gbà yẹn. mo rò pé àwọn èlùbọ́ tí ẹ̀gbọ́n fẹ́ fi sí òkú ibi tí wọ́n kó sí ìyàwó wọn tó jẹ́ ìyáálé wọn tí bàbá yẹn mọ̀ pé wà nù ẹgbẹ́ àgbà ìyá yẹn lọ wá lọ ta èlùbọ́ yẹn bàbá mi wá rí àwọn wá sòwò fẹ́gbọ́n wọn pé àwọn á ní èlùbọ́ tẹ́gbọ́n wọn fẹ́ fi ṣe ìnáwó wọn á mọ̀ pé òun ló táwọ́ sí wọn wọn ò wá sáré wọn mọ́. so àwọn wá gbọ́ wá yá ọwọ́ àdínẹ́tì náà fi ọdún mẹ́sàn-án mo lò lẹ́nu iṣẹ́ kò sẹ́ni tí ó ṣe fídíò mo wá wá sí. bàbá ẹ sọ̀rọ̀ sí máìkì dáadáa ká gbọ́ yín ẹ dákun. mo wá wá sí ibi òkú tí mo wá ń pètò láti wá gbà yọ̀ǹda fún mi kí n fi wá gbogbo ẹ̀ papọ̀ ìgbà tí mo dìbò tí mo rí bàbá mi so mo sá ṣàlàyé mo tó ṣẹlẹ̀ fún mi lẹ́yìn nígbà tó wáyá tí mo wá padà dé Ìbàdàn tí mo dé tí mo dé Ìbàdàn mo di pé mo kàn sùn ní mo ti sùn báyìí wọ́n kàn pè mí látọjú oorun lágbájá lágbájá ilé ọ̀gá mo sì ń gbé mo ní sáá mo bá lọ bọ́gà mi mo bá lọ bọ́gà mi ní pálọ̀ ẹ ló ọ̀gá mi ẹ̀ ń pè mí ó ní mi pẹ́ o gbogbo mi wá ń gbọ́n mo wá ń làágùn ó wá dá ìgbà kí sáré láti bí kí sáré lọ Ṣàngó mo ń gbà mo ń làágùn àti gbà yẹn báyìí mo ti láìsàn àìbalẹ̀ ọkàn imú mi á block màmá mi túpetúpe tí n bá ti rìn díẹ̀ mi ò ní lè ṣiṣẹ́ tó lágbára mọ́ so wọ́n ṣàgbé mi káàkiri wọ́n ṣàgbé mi lọ sí ọ̀dọ̀ wòlíì kan ìgbà tí wọ́n gbé mi débẹ̀ àwọn wòlíì àwọn ń tọ́jú nígbà tí òṣòwò mọ́ gbogbo owó ẹgbẹ́ kan tó wà lọ́wọ́ mo ti ná wòlíì wa sọ pé màá ni mo fẹ́ máa lọ pé mo ti ẹ bá ní yẹn tó lè ṣe àgbàro mo lágbára mo lè ṣe yẹn ní yẹn sáà ní oní ẹ má ti lọ ẹ má wọrí ní tẹ bá fẹ́ máa jẹ àwọn rẹ́ẹ̀dì fún yín ìgbà tó ṣàyà wòlíì yẹn sá mi ẹ sùn wòlíì yẹn sá fún mi lóòrò pé kí n máa praise bí mo ti ń praise òru yẹn wákàtí wákàtí wákàtí nígbà tó tó bí ọjọ́ mélòó kan gan èmi tí mi sùn òun kàn ra ń lọ wẹ́ẹ́rẹ́ so nǹkan kan máa ṣe ẹnu ara mi bí ẹnjìnì bì bì tó bá dé inú ọpọlọ ahọ́n mi ó máa lẹ̀ mọ́lẹ̀ gbogbo sára mi á ti kú so mo kàn sùn mo kàn rí pé òró tí wòlíì yẹn gbé fi máa pírèsì yẹn ní wákàtí wákàtí mo kàn rí pé lójú oorun yẹn mo ti gbé òórùn yẹn dé Ìbàdàn èmi náà ti ń sígbà pé mo ní agbára mo ti lọ wẹ̀ nígbà tí ń padà débi òórùn yẹn mo ti bá ẹyẹra tó ti ra àgàbò òróró mọ́lẹ̀ mo ń wọ́nà bí mi ṣe kì í nígbà tí màá kí ẹyẹ yẹn ọrùn rẹ̀ mo rí pé mò ń lọ láti ojú oorun nígbà tí màá jí sí ojú ayé níbi tí kinní ẹ̀ ṣiṣẹ́ débi apá mi apá ni mo fọwọ́ dì mú dí ojú ayé ah aláwo bá sọ fún wòlíì yẹn wòlíì yẹn ni wọ́n ní broda máa ti fẹ́ sọ pé broda alágbájá ti fẹ́ sọ pé ẹ̀ ń lọ ah, ní owó náà ni mo jẹ àwọn gbèsè mo sàṣà kú lọ́dọ̀ wòlíì yẹn mo sàṣà lọ sí Èkó mo lọ ṣe mo lọ mo lọ ṣèkùn ìgbà tí mo dẹ́kun ẹni tí mo lọ bá ó ní à mi ò mọ tó ṣẹlẹ̀ bàbá ẹ dúró mi ò mọ tó ṣẹlẹ̀ studio engineer à ń gbọ́ àwọn voice kan àwọn technical sound kan àdẹ́gbóhùn bàbá yìí dáadáa kí ló ṣẹlẹ̀ ẹ bá yẹ̀wò ẹ jọ ẹ bá yẹ̀wò. ẹ̀yin náà lè gbọ́ kí oníṣẹ́jú kẹ́ gbọ́ ohun dún bákan then ohun bàbá yìí ò jáde dáadáa bóyá tó wọn bá jáde bóyá yóò bo kinní yẹn eh, maybe you can change the microphone or what ẹ mú láì mi ẹ wá padà ṣiṣẹ́ lórí yẹn ẹ jọ ohun yẹn láti jáde dáadáa. láyé o. ẹni tí mo wá lọ sábà ní èkó yẹn tó jẹ́ àbúrò bàbá mi ó ní à ó ní tí wọ́n sọ fún ọ nílé ni pé òun gan náà ṣẹ̀ sáwọ èkó padà ni pé. pílọ̀ yóò ní bàjẹ́. ó ní pòun ṣẹ̀ sáwọ èkó padà ni pé òun bọ́ sọ́wọ́ àwọn gbájú ẹ̀ pé gbogbo pẹ́ntì gbogbo ẹni tí mọ̀ wọ́n lọ ya gbogbo gbogbo àkáǹtì wọn wọ́n ti gbà ní ọwọ́ òun pé gbogbo ọmọ gan ilé ni wọ́n wà pé wọ́n ṣẹ̀ dé bó mo ṣe mọ ọ̀dọ́ ọ̀sá ni pé tí mo lè pé sọ́ọ̀lù máa ń pọ́n ní èbúté mẹ́ta mo sá lọ bá a ní èbúté mẹ́ta nígbà mo rí pé sẹ́yìn òsè mo tún bá wọn yígi nínú ọ̀sà àwọn tí máa yí igi nígbà tí òsè mo tún lọ ru kankéré nígbà yá mo sá padà sí Ìbàdàn padà pé iṣẹ́ tí mo ń ṣe mi ò ríṣẹ́ rẹ̀ gan ní Èkó ẹ́ńjìnì tírélà mẹkáníìkì ní mi tí mo dẹ̀ mọ́ dáadáa mo padà sí Ìbàdàn padà pé iṣẹ́ yẹn gangan ni lówù mo sá padà wá sí lẹ́yìn mo sá padà sí wedding mo sì gbéyàwó tán báyìí ló di pé aláǹtakùn kíkọ́ ni kíkọ́ ni gbogbo emu wọ́n mọ tàwùdí mi wọ́n wà ní àlá wọ́n wà ní emirin wọ́n wà bí ìfunfun wọ́n mọ tàwùdí mi lójú tèmi gbogbo mo ra mọ́tò kìíní báyìí aláǹtakùn bíbò ni mọ́tò kejì mo rà tó rí mọ́tò márùn èyí tí mò ń gbọ́ lọ́wọ́ ó ti di agolo mọ́ mi ń dì ibi tí mo ti ń ṣiṣẹ́ tí mo ti ṣiṣẹ́ àwọn tí wọ́n mọ ṣẹ́ wọ́n ti mọ ṣẹ́ tán báyìí wọ́n páàkì mi sẹ́gbẹ̀ẹ́ kan kódà mo ti ra fún àwọn ọmọ mo kàn ń dààmú ni ìyàwó mi ló ń bọ́ mi mo ń ṣiṣẹ́ bí irin mo ń jẹjẹ rí mo jẹ kí n rọnà lọ gbogbo bí tí n bá dé wọn pé ogun ìdílé ni pé kí n gbàdúrà dáadáa àmọ́ tí n bá gbàdúrà ń débi tí mo ń lọ ọ̀rọ̀ mi ni. ìgbà tí wọ́n ti pè yín tẹ́ ti dáhùn látọjú oorun nìkan ti yíwọ́. nìkan ti yíwọ́ ọkàn mi ò ní ìkàn mi ò sí báyìí sọ ọkàn mi ti pèpèpè àti bọ́bọ́ yá ìfúnpá mi ó lo yóò háì yóò mọ ṣiṣẹ́ ségesège ẹ̀jẹ̀ sáá ni mò ń lóògùn ẹ̀jẹ̀ sáá torí ìbá ti rìn díẹ̀ báyìí yóò máa rẹ̀ mí ni. Hmm. gbogbo tí n bá dé wò pé àwọn àgbà ni wọ́n pè mí látọjú oorun náà wọ́n á dági wọ́n á kó gígbò mi àwọn obìnrin wọ́n pọ̀ nǹkan kan lift lọ sí ibi tí wọ́n wà ni wọ́n ṣe ń nà mí nù ìgbà mi màálù kẹnẹ̀hún wàá fẹ́ gbé mi màálù oníwo yóò lé mi fo ẹran jẹ yóò fò káàkiri wàhálà yẹn sápọ̀ fún mi. ìgbà tí wọ́n ń nà yín ibi tán ti nà yín lẹ́gba. bẹ́ẹ̀ni. ok ká tó lọ bẹ̀ yẹn ọjọ́ tí wọ́n pè yín tẹ́ dìde láti ojú oorun ṣe é rọrùn sùn padà mọ́. àtìgbà yẹn mọ́sù máa gbé mi láti àtìgbà yẹn ni mọ́sù ti ń gbé mi dì sí mọ́sù wọn gbé mi ni tí n bá ti lè kásẹ̀. ẹ rọrùn sùn mọ́ tílẹ̀ fi mọ́. mi ò rọrùn sùn láti gbà yẹn báyìí kò sórun fún mi mo lọ sí oríṣiríṣi uca yín wọ́n ní bíi. kí ló ẹ ṣàlàyé fún bàbá yín gbà tẹ́ tẹ́ tilẹ̀ mọ́ ah mi mi mi gbé pẹ̀lú mọ́mọ́ mi ń sìgàn kò tí ju thirty five years lọ ẹ lọ ẹ lọ sí hospital. ah usage bówó Ògbómọ̀ṣọ́ ẹyẹmẹtu káàkiri wọ́n ní lè ṣe lọ sí tẹ́sí orí mọ́ imú etí ẹnu gbogbo ọmọ lọ ṣe wọ́n ní bí èyí ni akẹ́kọ̀ọ́ kò ṣe mí ìgbà mi lọ sí usage mo ń gbàgbé oògùn oògùn tí wọ́n kó fún mi tí ọ̀kan ṣe sọ pé òun ọmọ oògùn tó wọ́n fún mi mọ́ ni mo fi káàkiri ti bílẹ̀ káàkiri wọ́n ti gbá mi káàgbé ẹran gba gbogbo ẹ̀ ìfẹ́ wá síbi gan ṣùgbọ́n. ẹ dúró bàbá ẹ tẹ́ ní ọdún mélòó báyìí forty eight. forty eight. forty eight gbogbo awọ ẹ̀dí yẹn bẹ́ẹ̀ àṣeégún ni tó sẹ́ran sẹ́ran wọ́n rún mi gan. wọ́n rún yín gan. wọ́n rún mi wọ́n gbà láàfíà mi gbogbo tọ́lọ̀ ń dá mọ́ mi wọn ò jẹ́ kó wúlò fún mi wọ́n gbà láàfíà lọ́wọ́ mi wọ́n gbowó lọ́wọ́ mi wọ́n gbapò lọ́wọ́ mi bó ti máa débẹ̀ àwọn onímọ̀ pé ah àwọn rí èso tó so bó ṣe rẹ̀ bó rẹ̀ sílẹ̀ àwọn ẹyẹ sájẹ sájẹ sájẹ sájẹ ṣùgbọ́n tí n bá gbàdúrà dáadáa mo wá gbàdúrà nǹkan ó ti rẹ̀ mí àdúrà gan òun nígbà mọ́. ẹ wo ṣé n sọ fún yín hmm. èso lè pọ̀ lóòótọ́ o ó lè pọ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n ọkùnrin lẹ́yìn náà. Hmm. Hmm. orin mo gbogbo tí mo ah. ń lo mo wẹsẹ eh, wẹsẹ eh. mo sín gbẹrẹ sí gbẹrẹ kan sí nǹkan. gbogbo bí tẹ́ ẹ rìn lọ gbogbo gbẹrẹ tẹ́ ẹ sí gbogbo hmm. ọṣẹ tẹ́ ẹ wẹ̀ gbogbo chọọchì tẹ́ ẹ lọ hmm. wòlíì ní àfáàní oníṣẹ. Ah, wọn gba wọn gba ẹran gbọ. Ah, kò sí ètò parọ́ fún yín nu wọn gbogbo wọn wọ́n ṣe dáadáa. tó hmm. jẹ́ kí n wá bí o mo ti wá bí eh, gan. sẹ́ẹ̀rì gbogbo wọn náà ṣe dáadáa tí wọn ò bá ṣe dáadáa ni kò yẹ kẹ́ rí kankan ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní díẹ̀ díẹ̀ lò. wọ́n sọ wọ́n dòkúrọ́ o tí n bá rẹ́ lórí ètò kú báyìí wọn pe èmi náà láti yọ ọdún yìí mi ò sì kú àmọ́ wọn ò jẹ́ kí n ní láárí wọn ò jẹ́ kí n jẹ́yàn. kí lẹ pé éjì ń sà. forty eight. ẹ mọ jẹun ni o. Ah, ah, oúnjẹ mi ò gbọ́dọ̀ jagun mẹ́sàn-án gbogbo ara mi ò mọ gbọ́n ni ara mi ò mọ gbọ́n sóso ni. òye yín. Hmm. <laughs> oyè yín hmm. Hmm. ìjẹ̀bú hmm. bàbá yìí wọ́n mọ̀ jẹun ní o wọ́n mọ̀ jẹun ní o ṣe ẹni mọ́tò báyìí ètò ah, ẹ̀dẹ́ ń gùn kí. ó ti dagolo tí n bá tí n bá kó sínú rẹ̀ ń sìn àtàgọ́ márùn-ún wọn ti mọ àwọn láǹtà kó ti mọ ta òwú bí òwú bí ìjà lọ bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe sìkìtì nígbà tí n bèdélé báyìí ojú gíláàsì báyìí wọ́n ti tàwé jíbẹ́ ojú ní fi kó bó jẹ́. ẹ tẹ́ni ọdún mélòó nígbà tó ogun ìbẹ̀rẹ̀. ogun ìbẹ̀rẹ̀ láti bí ọmọ ọdún méje. ọdún méje náà pè é. wọ́n ní mo ṣe wọnú ayé báyìí ni tí wọ́n ti rí ògo rèé àtìgbà ẹni wàhálà ti dé. ṣé wọn èlò ògo nínú ọ̀ràn yín ni. àwọn kórìíra ògo ẹni tí ó dìde ó hmm. múra hmm. obìnrin tó fẹ́ mi gan-an. ìran tó kórìíra ògo. wọ́n kórìíra ògo àwọn ìran kan bẹ bẹ́ẹ̀. wọ́n kórìíra ògo. àwọn ìran kan bẹ bẹ́ẹ̀. ẹni tí ó bá jẹyìn ó mọ̀ra. wọ́n kórìíra ògo wọn kì í jẹ́ èèyàn lọ́dọ̀ wọn. kórìíra ògo ọmọ tí wọ́n náà sì ní láárí ológun ológo tó bá wọnú hmm. irú ìran bẹ́ẹ̀ hmm. yóò jagun títí tí ó fi tàbá. èmi ni mo kọ́ jẹ́ tó kọ́kọ́ kọ́lé yàrá méjì náà sì láti yẹ ọdún láti bí eh, fifteen years sísìn láti hmm. mo ti ra lẹ́yìn láti bí twenty years wọn ò jẹ́ kí n rí kọ́ pẹ̀lú bẹ́ẹ̀ lọ pé mo sáfẹ́ break kínní mo fi rí yàrá méjì kọ́ lẹ́yìn ìgbà tí mo bírèkì ẹ̀ lójú pé bí ẹ̀ méjì náà lọ́nà sọ̀sà náà méjì. àríyá ikú ọmọ tí ẹ ṣe sùúrù náà ẹ wọ́n pàdà mù ah. ẹ bá mọ̀ kọ́ padà pé ìtọ́ kan. Hmm. Ah, ìjẹ́bú bàbá yìí ọmọ jẹun ni ẹ dìde. ṣé o hmm. ṣé o máa ju yín ṣe o. àmín àmín. Ah, àwọn ìran kan bẹ wọ́n kórìíra ògo pọ́mọ ológo bá wọrú ìran bẹ́ẹ̀ ó sì rìn láyé ìgbà míì wà tó yẹ pé inú ogun lọmọ ológo míì máa kú sí tí wọ́n ní jórógo yẹn lò sẹ́rí ogun ológo tó bá wá láti ilé ìmọ̀ tẹ ológo rì ni ṣùgbọ́n tó gun ológo bá wá láti ta tí ò bá wá láti ilé bó ṣe wulẹ̀ ó le tó yóò borí ogun hmm. èèyàn sì ní rògbòlò láì borí ogun ṣùgbọ́n tọ́mọ ológo bá wá wá láti ìdílé tó kórìíra ògo ó fògo ṣòfò nǹkan tó lè dín rògbòlò ni pé yóò kọ́kọ́ denounce ilé yẹn yóò dìsọ́nù bí ó ti wá spiritually ni o kì í ṣe pé tí wọ́n kọjú sí bàbá rẹ̀ pé ìwọ kọ́ ló bí mi ò rárá o bàbá rẹ̀ náà ló bí o yóò dìsọ́nù ìdílé tí wọn kì í ti rí ògo yẹn lò spiritually yóò kú òní ẹ wo mo ti ṣàlàyé pọ̀.